sùkúdẹ́ǹtì ẹ̀yin sùkúdẹ́ǹtì yìí dẹ́nu mo ti bá sọ̀rọ̀ lẹ́yìn. ẹ̀yin lọ́ni. àwọn náà là ń dúró dé sá. ó kú ó bá mi wọlé tó dé wọn là ń dúró de ọ̀nà oyin la fẹ́ sà ẹ jọ ẹ bá bá màmá sọ̀rọ̀. ẹ̀yin ò ń gbọ́ ó yà kílẹ̀ bẹ́ẹ̀. bàbá ṣe ibẹ̀ ṣe ń wò wá ẹ̀ àwọn méjì àwọn òbí wa bíi bàbá àwọn òbí wa dẹ̀ ti kú àwọn ojú méjì lọ lọ́wọ́ àwọn òbí wa bàbá àrùn lẹ́yìn ọ̀rùn ràn wá lọ́wọ́ ní skul ní bàbá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àdẹ ní pé bẹ̀rẹ̀ exam owó exam láàrin san láṣẹ wá sọ̀dọ̀ mi rí bàbá ìṣàánú rẹ̀ jọ. tí màmá bá tẹ̀lé wá sísàlẹ̀ ẹjọ́ ìwọ̀n bá tẹ bá lè ṣe fún wa tẹ lè fi hàn wá lọ́wọ́ ẹjọ́ bàbá ẹjọ́ ìṣèdámọ̀ ní pẹ́pẹ́ yẹn bàbá ẹjọ́ sà ẹjọ́ bẹ́ẹ̀ ni sà bàbá. kí mo ti sọ mílẹ̀ tó mo ní ìyàtẹ̀ wa báyìí kí n ràn yàn lọ ẹ má kó bá mi. dona ẹ jábọ́ lẹ́yìn ọkọ rẹ̀. kẹ́mi ràn yín lọ́wọ́ àbí gbọ́dọ̀ kìlọ̀ fẹ́ yẹn mọ̀ yẹn ẹ̀gbọ́n ọ̀dà kò burú ẹlẹ́fẹ́ sẹ̀ sáà ẹ̀ àjọ wa sẹ̀ sáà mọ̀ ni ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ pàṣẹ sáàmù yìí èmi náà ó sì pàṣẹ tèmi náà ẹ kárí. ẹ sáàtẹ wá sí ní ìsinmi pé kí wọ́n lé mi kúrò ní àbí kí n mú yín wọlé tán báyìí kí wọ́n lé mi kúrò ní. rárá kí ló dé. rárá o rárá wọ ní lẹ́yìn. ọ̀dà ẹni sọ̀rọ̀ ebi náà bímọ àmì fada ban mo bímọ ẹ wá ná ẹ sáà tí mo fẹ́ ṣe fún ọ̀hún mi. bàbá ìzáàmù wo lè lè fẹ́. ìzáàmù lè lè láti páàkì ni. báwo sà bàbá. ẹ ẹ wá ná ẹ sọ ẹ sọ bàbá. ọ̀nà ọ̀ma ni ẹ sà bàbá. ẹ ẹ sọ ẹ sọ ẹ sọ ọ̀nà màá ní sábà bá. ọ̀nà ni ẹ̀ ń so. fitẹ́ ká ló ní ẹ̀ bọ̀. àbí nǹkan ń ṣe ọ̀nà àní ẹ̀ máa ń so. bàbá ní wa jáde ní rẹ̀. ẹ̀ ń so. bàbá ìjọ sáà ti bẹ̀rẹ̀ sá. ẹ̀ ń ṣe èrè wọ́n ní yóò da àwọn ọmọ wòlíì bí sà. lọ́nà kàdàkùtà lẹ́wọ̀n ìta lánàá. sẹ́mi ní bí bá dà bẹ́ẹ̀ ni ìbá débi ìyà ń jẹ bí bá débi ìyà ń jẹ kí n bá mí pẹ̀lú yín o bẹ ìyá tí mo ti mọ̀ wáyà ìyá yìí wọ́n kankan ní kọ́pọ̀ rí èmi ni wọ́n máa máa àwọn ọmọ òsì police people police people àjọ kára people. If you want to be successful, you gotta look for somebody. That you will God. Ìgò kan ìyá kàlàkùtà If you want to be successful, you gotta look for somebody. Ẹ̀gbọ́n, kí ló ṣẹlẹ̀ gan-an? àwọn yòókù yìí dá ọyá kẹpẹ nǹkan máa bọ̀ sí i nàtàmì ti ń lọ nàgbà láwé dábẹ́ kúta báyìí. Ah, ah, ẹ sùúrù ẹ farabalẹ̀ ọmọ tó dé ṣebí torí ẹ̀ náà la ṣe gbé ṣáta. ìgbà bẹ dé táàmì ti lọ nà akérèdé ti ṣe báyìí ẹ máa ní sùúrù ni wọn ní pẹ́ ẹ má bínú. ẹ bá mi pè wọn. oúnjẹ ṣẹlẹ̀ máa jẹ nípa rẹ. ẹ bá mi pè wọn kọ́ máa bọ̀ táwọn ti lọ. a ṣe àsanwó fún yín ni. ṣáàtà la pè náà. ìyẹn ò ní kí n máa náà. ẹ máa ní sùúrù ni náà. ẹ pè wọn. wọn bí ó ṣẹlẹ̀.

Yakalakuta, no take you nonsense. Yakalakuta, no take you rubbish. Ṣúrájú tí mi ìbára kọ́, wọ́n ní ká lọ bá lọ, àbọ̀ àpadàbọ̀, ìwọ. Mo ti wá ẹdẹ gáràjì. Inú gáràjì ló ti sọ fún mi pé ìwọ fẹ́ lọ lóòdù èrò kó o kérò lọ sí Abẹ́òkúta. Ṣé àgírímẹ̀tì èmi pẹ̀lú ẹ nìyẹn? owó dìlíbà rèé o dìlíbà látọ̀sẹ̀ mẹ́ta o mọ́wọ́ mi wá sọ́ni pé ìgbára ọlọ́jà ábúrọ̀bà ni ẹ ẹni tó bá ti rí jòkó tẹ́ bó ṣe ní sọfẹ́ wá ti rí kó lórí burúkú amúgbó ọmọ àpà ọmọ ìrọ́kìrán tí wọ́n fọwọ́ tọ̀ ni ẹ tó bá fọwọ́ tọ̀ ìwà ń gbọ́mọ́tọ̀ mi lọ látọ̀sẹ̀ mẹ́ta òní fún mi lọ́wọ́ dìlíbà wà tó lọ gbọ́rọ̀ ọlọ́kùtà ẹ. wọ́n mi kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ ó rí ọmọ yín gan ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí n ti wá kóhun yẹn fún láti last week ogúndogun àwọn tí nǹkan ti wà lẹ́ẹ̀kan ti fẹ́ wá kó fún kò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mọ́mì. tó ń tì í mọ́ kọ́kọ́rọ́ ọ̀rẹ́ ọmọ tẹ̀lé ọmọ lọ́dún burúkú wọ àbí kọ́ bí ọmọ àpò ọmọ wọn lọ fi tọ́ lọ́rẹ̀ wọn lọ́dún burúkú àpà ní àwọn ìran kìnnà yẹn wo ẹ̀fà ìwà pàkàkọ́ ọmọ tẹ̀mí lọ́wọ́ ẹ̀. Ah, ah. madam ẹ take care easy now àwa la ṣáta ẹni yìí abẹ́òkúta rẹ̀ láti lọ ṣènáwó bá a ṣe wà yẹn wọ́n máa gbé wa lọ bí wa bọ̀ nítorí ẹ̀ la ṣe sanwó fún wọn ẹ jọ ẹ tí kẹ̀ yìí zè. wo ò lẹ́jọ́ ọdún ajàgbẹ́sọ̀nà tó ń forí ìyá ẹ̀ gbọ́kọ̀ yìí òun ló fa olókòrè gbẹ̀rẹ̀gbẹ̀ gbọ́dọ̀ bá mi ṣe ìwọ̀ ẹ̀ máa bá mi sọ ti ọ̀rọ̀. sankebu gay wetin you get wey dey puff you what do you have korope my husband get better motor plenty plenty we just wan manage this year, year, jaga, jaga, modo. what wetin be your own. na gbogbo ẹni gbogbo ẹni wọn fọwọ́ lẹ. na you dey pop like this. jajajajaja. susan ẹ̀yẹ̀wò ẹ̀fọ́lẹ̀ bọ́sibọ́lẹ̀ ẹ̀fọ́sibọ́lẹ̀ bẹ́ẹ̀rẹ́lẹ̀ ẹ bá ti ẹ̀ṣẹ̀ yìí

ṣé kí n wá wú ẹ̀ lé kí ló ń ṣẹlẹ̀ mi ìyẹn gáràjì. jẹ̀ǹdú àti yẹ o èmi ti kó ní gárèjì èmi ti kó páàkì dípẹ́ ìyá kàlàkùtà ti gba márùwá lọ́wọ́ mi ó ti gba márùwá lọ́wọ́ mi gba márùwá yìí mọ́. nǹkan tí mo ṣe nǹkan tí mo máa ń sọ fún yìí tẹ́yìn náà bá fẹ́ gba márùwá kó ṣe àyè ah, kẹ́ máa wojú kẹ́ tó gba márùwá náà sọ́kọ̀ ìyá kàlàkùtà lè kó tó máa gba márùwá. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa jẹ́ ká bára ọ̀rẹ́ ní sùúrù sórí Ọlọ́run máa fi ọ̀nà àtijẹ́ wa síbi tó nira ni ìwọ náà bíbí ju ṣe rí o ṣàmọ́ bóyá ń lọ so ohun tó wá dùn mí jù ohun tó dùn mí jù mo ti ọmọ pé one point two lọ́wọ́ à gbélé ọmọ gbé márùn alẹ̀ mo ti san nine hundred thousand èlò ló nine hundred thousand èlò ló kù kí fi bá la three hundred lọ́dẹ̀ gba márùn alọ́wọ́ torí three hundred thousand kí ni nǹkan tí wọ́n ṣe fún nǹkan tó fi gba márùn alọ́wọ́ ìgbà tó máa sọ rádaràda oníṣẹ́ torí pé mo san ọ̀sẹ̀ méjì péré two weeks báyìí ìyá rẹ̀ ó gba márùn alọ́wọ́ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì ìyá rẹ̀ ó bẹ̀rẹ̀ fi sáàsì fọlọ́pàá lé mi ah. ìgbà tó yàgò mọ̀ súnlé má sùn kí ló máa fọmọ́ gbóló náà bí a ti gba márúwá àtìgbà yẹn náà yóò mọ̀ wá kan yí ogbẹ́ mọ́ra wọn bẹ́ẹ̀ kí ni kan. yáyẹ ọmọ pọ́blẹ́mù ẹ̀ bó ṣe wọ́n yẹ fún Michael náà nìyẹn o. ẹ wọ́n fún Michael yẹn. nine fifty ni Michael di san kó lè gba Michael yẹn Michael ah tí mo bá lọ sábárẹ́ ah sórí ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì tí mo bá báyé ìyá kàràkútà jẹ If you want to be successful, you gonna look for somebody. If you want to be successful, secretary, they're Jacomo. Àkọlé fi yé wa pé Mr. Kabiru wa gba mọ́tò láti bí two months ago. Wọn ò dẹ̀ sanwó kankan sí company àǹtí ṣé ti rí pé àbúrò yín gangan òun lọ tá a jẹ ẹ̀yin náà tún bẹ ti yín gbọ́ sí ẹ ti rí sí tó bá jẹ́ pé bí gbogbo èèyàn ṣe ń ṣe nìyẹn ẹ máa gbọ́ nípa kàlàkùtà àǹtí ẹ má bínú sí wa ṣé rí iṣu ẹni báyìí òun ló ń towó ẹni kí wọ́n ṣe àpànìkan o ọ̀tá ajé àrùngún amúkú mẹ́kọ̀ọ́ ní pàápàá ìjọ àǹtí. ṣẹ́rì tó ti lọ yẹn ìjíkà òpó ti lọ mo wá fẹ́ ṣe onídùúró fún báyìí gbogbo nǹkan tó bá ti ṣe máa dúró fún ìjọ máa. ò ṣe aláròye jẹ̀ṣà ibi tí ẹ̀mí ìyá kàlàkùtà tí n bá ti sọ pé bye bye mi ò tún jẹ́ sọ pé welcome. ìjọ ọtí ìjọ èdè máa wo àwọn méjì nìkan nìyá wa bí anything tẹ bá wa fi ká ṣe ń la máa ṣe ìjọ wa. ẹ mọ̀ ọ́ tẹ máa ṣe fún mi ṣàmọ́ bí tẹ gbà wọlé. ṣé ọmọ mi tẹ gbà wọlé ọ̀dọ́ ọmọ bẹ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ ọ̀yà túnṣà jẹ́ kí n mọ̀. ẹ bọ̀ sí ìjọ ọ̀yà ìta ìta ìta mọ̀dọ́mì àwọn àfà. ẹ má bínú ma ẹ má mo ní kí n sọ fún yín pé wọ́n ti supply kẹ̀kẹ́ Mara, mẹ́wàá so mi ò mọ àwọn tẹ́ fẹ́ jẹ́ ká fún nínú àwọn list ta ní tẹ́lẹ̀ so that a lè assign each. wá àtìgbà tó ti wà lọ́dọ̀ mi dúró náà ṣé mo yẹ lọ́wọ́ wò rí nǹkan tó bá ti sọ fún èmi ìjàkadì tó tá bí mo ṣe wà òun ló bá mi lára mu má bí mi àwọn tó bá wù ẹ́ láti gbé fún ló má fún. Ọládàyọ̀ mi ò lè jalè I can be anything in this world not a thief I cannot jalè ìwọ ló ń wo níwo lé o jálè nǹkan tó kọ fẹ́ ṣe ni pé kò kàn ra mú fifty million naira táwa nídìí nínú owó ìyá yẹn kó mú káwa náà lè fi méèkì nílé ayé that's all ní ní kò jálè ṣó lè lọ́pẹ́ yẹn ni ẹ ó mú nǹkan tó wá ta nídìí ni to make it in life. ọmọ ah, nǹkan tó ṣẹlẹ̀ ni mi ò lè ṣe because olóore mi lẹni tá à ń sọ̀rọ̀ yìí olóore mi ni wọ́n ti ṣoore fún mi rí. Mr. Dare àbúrò yín tẹ́ ẹ sọ yẹn tó bá ti dé ẹ̀yin méjèèjì máa fẹ́ kẹ́ ẹ yọjú sí mi lọ́fíìsì torí pé ọ̀rọ̀ owó tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó wà very very important. ẹ̀gbọ́n mi alfa báwo. Ah, gbogbo ọ̀la kí n bèrè lọ́wọ́ ẹ pé alfa báṣọ tẹ̀sí yìí. Hmm, mo lówó àmọ́ ẹ̀rù ń bà mí nìyẹn bóyá dókítà máa gbowó ti yẹn. kí ló tàn nígbà. Ah, thirty thousand naira ni mo rí. Oh thirty thousand naira báwo má jẹ́ kí n tàn ọ́ dókítà ní pé tí ó yàn bá pé three hundred and fifty thousand naira kò sí nǹkan táwọn lè ṣe o. ẹ̀yin náà mo pè táìmù tó máa gba sálárì kan rẹ̀ tí bá tiẹ̀ gba sálárì mi ò gbà àfọwọ́tẹ̀ sọ yẹn gbogbo àwọn tí mo rò pé wọ́n máa yá mi lówó náà story di gbogbo wọn ń fún mi ṣe thirty thousand ìbọn kí n tó rí ó lágbára. ṣé mi náà rè èmi gan bẹ dókítà ju nǹkan tó ń sọ yìí lọ wọn gbọ́ gbọ́ nǹkan tí mo sọ wọn láfi tú yẹn bá gbé ni o. ó yẹ kéèyàn mọ bẹ ṣe máa bá wọn sọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin. dókítà yẹ pé ṣe lọ́ fún mi lẹ́sọ̀ọ́ ìjọba tó tó dájú. àti àti ṣe mi lọ báwo lára dáàdì mi owó yẹn ni kẹlọ mú wa sódà wọn máa tètè bẹ̀rẹ̀ treatment lórí wọn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mò ń ṣiṣẹ́ ìṣètì ìtẹ̀yìn bàbá mi bá dókítà sọ̀rọ̀ tó bá dẹ̀ ti ń fún mi sálárì máa máa da títí tó máa fi pé ẹ̀dẹ̀ bá mi ṣàlàyé fún dókítà mẹ́ẹ̀ kí dáàdì mi kú. kò sí nǹkan tá a lè ṣe sí àfi tẹ́ bá lọ owó yẹn wá wọ́n ti explain fún mi sáà dáre owó yẹn ní ká lọ wá wá. owó yẹn gangan ní kẹ lọ wá wá. ẹ ṣe é ẹ dẹ̀ máa pè é lówó yẹn ní ká lọ́wọ́ wa. sẹ́mi ò rí hmm? ọ̀rọ̀ lílẹ̀ báyìí tí ò bá so kò sí nǹkan tá a lè ṣe. ẹ kàn máa máa lagidi tálíkà ohun yín ló le yẹn ẹ kàn lówó ẹ ẹ bẹ́ẹ̀ gbọ́n lẹ́yìn. kí o ìgbọ̀n ìgbọ̀n lè mi ṣe orí tí alápá mi ṣe sówó kéèké tí mo rí ni bá fẹ́ kó fẹ́ lọ tí kò ló máa jáde wá fún wa. ẹ ọ̀rọ̀ tútù bó yọ bìlà pò gbogbo kan yín líle líle ṣàjẹ́ yọjú mo dáàdì. mọ̀ darẹ̀ láàmú ṣe mí lóore ẹ̀. ṣe mí lóore tó bá jẹ́ pé babaláwo kan ló ṣe fún ẹ lóògùn babaláwo yẹn máa rí ṣe o ó lára bàbá ẹ o ó wọn ní ìdòwó. wọn ní ìdòwó lọ síbítù in fact ọ̀rọ̀ owó yẹn lè bí mo wá kiri ní kí n lọ sọ́fíìsì wọlé ni àmọ́ mo mọ̀ pé kò sí bí mo yẹ fẹ́ ṣe ni mo ṣe lọ́dún ṣe wò pé kí n yà kí n bẹ̀ yín kẹjọ kẹsàn-án ẹ má jẹ́ kí dáàdi mi kú àwọn nìkan ni mo ní ní ilé ìyá ẹ jọ̀ọ́ owó tí mo ṣiṣẹ́ tí mo ṣiṣẹ́ fún tó dẹ̀ mọ̀ pé mi ò kí ń fowó mi ṣàánú fún ẹnikẹ́ni ó mọ̀ mi àbọ̀ mọ̀ mi jọ́tọ̀ tí ó tí mo fowó mi ṣàánú fún yàn kankan rárá o nítorí pé mo ṣiṣẹ́ kí n tó rí owó mi ni mi ò lè fi fúnyàn ní kọ́bọ̀ mi ṣé bàbá tiẹ̀ ṣiṣẹ́ fún mi tí mo fi ń rí owó mi ẹni tí ò bá ṣiṣẹ́ fún mi kò lè jẹ́ nínú owó mi ọlọ́ọ̀ ṣiṣẹ́ fún mi. rárá o wọn ṣiṣẹ́ fún yín àmọ́ ẹjọ́ ẹ ṣàánú mi mi níyà ẹ bàbá yìí nìkan ni mo ní mi fẹ́ jẹ́ kí dáàdì mi kú ẹ má jẹ́ kí tèmi gbé ẹ ṣàánú mi ẹjọ́. o fẹ́ kí bàbá yìí kú. bẹ́ẹ̀ ni ma. ṣé mi lóore. ma. o mọ̀ pé mo nífẹ̀ẹ́ dénúdénú láti inú ọkàn mi wá. bẹ́ẹ̀ ni ma. sori bẹ́ẹ̀ ni mo èmi náà nífẹ̀ẹ́ yín. sori oore tí mo fẹ́ ṣe mi ò ṣe fún bàbá yìí o kò sí tó kàn mí pẹ̀lú bàbá yìí ìwọ ni mo fẹ́ ṣe orí fún. ẹ lọ wá ní dókítà oníkẹlẹ ọmọ wa. three hundred and fifty thousand. three hundred and fifty thousand. you go to my room just go and bring money. ìwọ ń gbọ́ wá. dìde dìde dìde ṣé mi lóore. dìde ìwọ náà mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ tẹnu. ẹ má jẹ́ ń jókòó ṣe mọ ìkúnlẹ̀ yóò dàbí pé mo wà lórí kúṣìn ní ẹ ń dúró báyìí ẹ jẹ́ ń wà báyìí náà. àlùkò ti dé kó jókòó kí n jókòó kí jókòó kó sit down. ara bàbá ẹ̀ máa yá. Thank you. má ìwọ mo ṣoore fún o bàbá ẹ̀kọ́ mo ṣoore fún o torí pé mo nífẹ̀ẹ́. ẹ ṣé gan mo dúpẹ́ máa gbogbo nǹkan tó dùn yìí nínú kò ní pa yín lẹ́kọ̀ọ́ ẹ ṣé gan mi ṣe dùn mí dùn olówó ọmọ mi dùn yín dùn ẹ ṣé gan wá. I can say òótọ́ ni nǹkan tó sọ àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan kan lèèyàn máa ń ṣe tó fi máa ń mí kẹ́yìn life. o ò tí ì mọ plan nílé ẹ̀kọ́ máa sọ tó ń sọ yìí o mo ti rí ilé ta fẹ́ rà twenty million naira ènìyàn níṣòro ló ṣe fẹ́ ta ilé tó yẹ pé wọ̀ ti di fifty million naira ló fẹ́ ta fún wa ní twenty million naira so tá a bá gba irú fifty million yẹn tara ní twenty million thirty million táyé ò bá ṣe yan ó ti tó mẹ́ẹ̀kì ẹ̀ nílé ayé yìí that's all bó sì bò kó jẹ́ pé òun náà mówó èèyàn kan báyìí ni. ọ̀làdàyọ̀ wà òkè kóun mówó èèyàn mo ní mi ò ṣe mi ò jalè why now why àmì ah, oníṣọ̀lẹ̀ náà jẹ́ kí n máa ṣiṣẹ́ mi ọjọ́ kan lọ́jọ́ kan olóò máa fèmí náà i can't. okay I'm much is the i don't want to know don't worry don't worry Me ò jalè àwọn èèyàn listen listen listen listen listen ṣé gbogbo àwọn èèyàn tó ń wò tán mí kẹ́ nílẹ̀ ayé ni mo lérò pọ̀jù wò ẹ́ ìsìn àpò yẹ pé bí èèyàn ṣe fraud tàbí kéèyàn jí owó èèyàn kan kò sọ́nà ok ṣé dájú fowó lẹ̀ fún mi. mo ti gbọ́. ṣé mọ́ mi fowó lẹ̀ fún mi. mo ti gbọ́ o fẹ́ gbọ́n nǹkan tí mo sọ ọládàyọ̀ mi ò ṣe tí wọ́n bá ti ní opportunity láti jalè ẹni wọ́n ṣe as for me I am out of fraud mi lè ṣe fraud why you so adamant excuse me torí pé mi ò lọ́pọ́túnítì tí wọ́n ní ni mo ṣe ni kò ṣe ah, ṣíṣe ìwọ ọmọ yìí ni kó lọ máa ṣe níṣẹ́ wù mí oh my god kí ni mo ti fẹ́ sọ fọmọ ìṣẹ́wù mi yìí tó fi fẹ́ di ìṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí torí ọlọ́run. ẹ ọ̀gá Mama. báwo ni. láfíà lọ wà láyé. Ah, ibo ló ń lọ. ta ọ̀gá tèmi ẹran mi níṣẹ́ ni ìmọ̀nà. ee iṣẹ́ ọba ọ̀ṣẹ́ tí ó ti jẹ́ kúmá àjọ ọba akọ́sí wà láyé. màmá ọ̀gá ta iná zuwa. ọ̀dọ̀ sísítà mi ni mo fẹ́ lọ́dọ̀ sísítà mi. ta a lọ sí ọ̀dọ̀ sísítà tí àwa kó àbúrò tí ẹ̀mí kó àbúrò tiẹ̀ bá wò àbúrò mi. ta yóò wa ta yóò wa ka shiga ka shiga mana me ka komi sa a wale mana a sannu mama sannu mama ẹ eh, tí ẹ dúró ká tó máa lọ mo fẹ́ béèrè kankan ìjẹ́ o máa ń gbọ́ káàkiri àdúgbò àbò ti gbọ́ kéèyàn pé ẹ pé ọ̀gá tiẹ̀ tó jọ̀rọ̀ ẹ̀ tèmi ìyá kálàkúta ó ṣoògùn wọn. àgbọn awo ṣé ti awo ló wọ̀. Ọbáfẹ́mi ni. o mọ tó ń jẹ bẹ́ẹ̀. Eh. money ritual ritual money kudi ritual kudi. kó kó juju kékeré. kó juju gan ni. juju wàláì kẹrì àlè kágàlì kò ṣe irọ́ di èmi akọ fún èmi ni kúmọ́ òótọ́ lè mẹ́ sọ fún àwọ̀ wàláì ọ̀gá tèmi káyì lábíyamọ kúmọ́ mọ̀ wẹ̀yìn kágàlì tí ọ̀já tó gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀ kọ́ ìyá dáadáa ìyá tí olóró tí oró rere. wọ́n dákẹ́jẹ́ sọ fún ẹ sórí nínú ilé yín yẹn sọmọ eh. ọmọ ọmọ ìjẹ́sí ọ̀gá ẹ̀. ẹ ìwọ àti ọ̀gá tèmi àsúmọ́ra wa kò àsúmọ́ra lópolópo. mo dẹ̀ wò ó ní gbogbo inú ilé yẹn kò síbi tí mi kì í wọ̀ yòówó ẹ̀ mo rí mo rí ta ẹ̀ mo rí inú ẹ̀ ṣùgbọ́n ní yàrá kan nínú ilé yẹn tí kò ní jẹ́ kí n wọ̀ láyé. Hmm? yàrá kan tàbí máa sá yàrá kan bá wọ̀ láyé ibo ni yàrá kan wà kò sí tó lè fèmí ṣe o abẹ́rẹ́ tèmi á lọ kán òkun tó dí o ẹ̀yin ìlànà yín ṣe mí kó má jẹ́ pé inú yàrá yẹn ló ti ògo gbogbo yín mọ́ eh! gbogbo yín pàfká nìyẹn. Ah, ah! àgó àgó àgó àdàmọ̀nà eh, ah, kó àgó ee eh. mọ̀nà. ẹ ó da kókó gọ ẹ sí i ṣé orí jẹ́sí mẹ́ ogún ẹ á máa yòrò wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ṣé wàá gbọ́dọ̀ pé ọmọ olóògo gbéra wọn ò lè kọrin yẹn létí ẹ ogún ẹ máa pàfká àwa ṣe dráìvà yà kálàkúta eh. tí àkálàkúta bá kú àti ṣe dráìvà ọmọ ẹ tí wàá fi kú o bá ní lówó. ayé kó ṣe náà dìrẹ́ bá kéèyàn kú. ogun ẹ lọ nìyí. yóò wọ ọmọ náà ìsílẹ̀. o ní bolo o kọ́lé o ní mata eh. o ní ọmọ. yàrá kó lọ́kọ́. máa yam tu. ogo ayé tẹ̀fẹ́ àkẹ́nà kó. Eh, tẹ̀fẹ́ àwa ni ogo báàbù. ẹ̀yà mọ̀tú. Hmm kásẹ̀ yá mutu. ògo si. sí. adai. you die. ọ̀gá ò rẹ ti ẹ̀mí ìbí akó kátó ayé wọn. ló dín dín. àní padà wọ́n mọ. bó ló ti fẹ́ wá. àmọ́ adá pátápátá kó. ọ̀gá tèmi àmọ́ ìwọ ni ọ̀gá tèmi tó súnmọ́ ọ̀gá tèmi ju àwa lọ. káà. Hmm kuma ìwọ ni ojú tí ó rí ẹlẹ́ kuma ó tún wá rí àtakó ojú tó rí ilé rí àtakó. ojú tó rí ilé ta. ìwọ ni kò. mo rí gbogbo ẹ. ọ̀gá tèmi ẹ̀kúndé àwọ̀. ẹ ṣe ilé yẹn náà ló ń lọ. ee mọ̀nà àmọ́ èmi àti sínú dírẹ́bà kó sínú dírẹ́bà tí ìyá kọ̀làkúta tí o bá ti kú kúmọ́ èmi àwọ̀ ọmọ ìyá kọ̀làkúta. àyẹn náà dà ogún ẹ lọ tán lẹ́ nìyẹn. pátápátá. ogún ẹ lọ tán wọ́n tẹ sílẹ̀ bí ẹni láti lọ síbi tí a lọ kó. bọ̀dá aládìí mo ti ń pẹ́ mo ń lọ sọ́dọ̀ sísà mi. àti pé àmọ́ oko tèmi á lò nìyẹn kó. èmi ò mọ ibi tákò gọ̀ ẹ̀ sí. ẹ̀wọ̀n yóò ọ̀rà ayé àrí àtẹ burúkú ti ṣẹlẹ̀ wọ́lá àrí àti burúkú ti ṣẹlẹ̀. ojú wa ti bí ìgbẹ́kọ̀ọ́ fún aláṣẹ òkú ojú ọtí ní ibi gbogbo ẹrọ tí ọgùn ọgùn ọtí abẹ́ bá gẹ̀ sínú mi léni kò ní kọsẹ̀ wá wò bá mi tọ́jú ṣe mí lóore o ọlọ́run àwa ṣe yín lóore ara yìí. àmì sà. èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní wà rí. àmì sà. sori ṣe mí lóore tó ń wò yìí ẹ mọ yìí ojú kan ìpà ojú kan eré ni. ó máa sọ fún mi sà ó máa sọ pé èmi nìkan ni mo wà lọ́wọ́ dádì èmi náà máa sọ fún pé èmi nìkan lèmi náà wà lọ́wọ́ mọ́mì torí dádì mi ti kú ọlọ́run àdótì ọlọ́run àṣeyínlọ́ra ṣomi lóore wọn ti ọmọ ẹni tó ń ṣe gẹ́gẹ́ hmm? bó ṣe mọ̀ pé ìdùnnú mi ló jẹ́ ìdùnnú mi náà dùnnú máa jẹ́ lójú alẹ́ àwa dàgbà kò ní pa ẹ́ wá wo ayé tẹ̀sí ò jẹ́ ìdí ẹ ti lọ ni. Ah, mo sáré ọmọ lọ gẹ̀ẹ́sì kí ìkùnà. Ah, mo sáré gbà pé kan ni ìgbà láti tètè bá ọmọ tó ṣe dáre kò sínú mọ́tò ọ̀gá. ẹ nọ ẹ má eh. ah, ah. Eh. ẹ. kó má dàbí pé mi eh. kọ́ lè yín. <laughs> ẹ káre bó ṣe jẹ́ nìyẹn o. a máa máa lò. olórí ìlú ìkẹ́lọ̀ lọ́jà ni ẹ́ àmọ́ ọba ni ẹ́ olè ni ẹ́ olè tó bá rí mi ò ní dìní owó ò ní wèrè ọ̀dà ìdí àlùkùrà ò ní wèrè olè ọlọ́jà fún mi kọ́kọ́rọ́ mi. gómìnà tí ló kọ́ sí ẹ o gómìnà tí ló kọ́ sí ẹ o. ayé gómìnà tí ò ní jà ọ̀dà. If you want to be successful, you gotta look for somebody. If you want to be successful, you gotta look for somebody. like seriously. Kay kay kay. Adúró ní èmi wàláì. Lóru bá ti á sọ̀rọ̀. Ẹni àwa la ọ̀nà àti kó wàláì. Ọ̀nà yi. kó èyí méjèèjì. Wàláì ko kó. Ẹni tí àti wọ́ lọ kú mọ́ ọ̀nà àti kó. Gágẹ́lì kó. Mọ̀mọ́ ìró ìwọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀gá ti àmì. Kí ni ìwọ wá sọ fún àmì? Ṣé a sọ Ogo ògo tèmi á wà nínú security room wa wàá kàfa? mi wá òkú la security room bó tèmi àti pọpẹ́ǹsì kuma n'ayọ kólẹ́kólẹ́ n'ayọ kólẹ́kólẹ́ n'ayọ kólẹ́kólẹ́ iná ṣìgẹ́dẹ́gún yìí. aláàtú wọ̀lá wọ̀lá yìí ojú èkó ló wà láì kí ojú èkó ló jẹ gánìyàn píjì wà láì ìyàwó ní sẹ nǹkan jì. aláburúkú àṣemọ gbogbo wa tí wọn lọ aláburúkú. màmá mi yóò kúrè ká abiyamọ ah. bẹ́ẹ̀ màmá sọlú dọ̀ọ́ la kàwé wáyọ̀ ẹ̀ la owó yóò rí mọ́. Mami máa ṣọ́ọ̀rọ̀ ẹ̀. Máa ṣọ́ọ̀rọ̀ ẹ̀. Ẹ wo gbẹgbẹ àwọn dáláde àwọn awúgbà yìí wọ́n máa ń lọ́bẹ̀ lọ́wọ́ ẹ kọ́kọ́ mi sáàkì ẹ̀ nù. Ẹ bá ń sáàkì gbogbo ara yìí. Bàbá fẹ́lẹ́ bọ̀ bàbá fẹ́lẹ́ bọ̀ fẹ́lẹ́ bọ̀ fẹ́lẹ́ bọ̀. Àdé bá ń sáàkì gbogbo ara yìí. Ó lè lọ́bẹ̀ lọ́. Ó lè lọ́bẹ̀ lọ́. Mo sọ fún yóò ó lè lọ́bẹ̀ lọ́. Yẹ. Àwọn yóò. Ọgbọ́n mi lè ní àdúrà kọ́tọ́ ọgbọ́n mi ló tún àtúwọ́ ọkọ̀tọ̀ ti sí wa láyé. bàbá fílímù ọ̀rẹ́ tèmi ni wọ́n mọ̀ nẹ́. ọ̀rẹ́ tánà ọ̀rẹ́ tẹ̀mí tímọ́tímọ́ owó yóò wá ya ọ̀rẹ́ tẹ̀mí ni àwọ̀ ọmọ ojú wa ti rí ọmọ tí a ti kọ́ ọyọ́ ọ̀la ọyọ́ ọ̀la ọmọ fẹ́lẹ́ mọ̀ fẹ́lẹ́ mọ̀ ìgbàsọ̀rọ̀ sí àtúmọ̀rẹ́ wọlé yìí. káyì káyì wọn lápàdá wà lẹ́yìn. fílímọ̀ bàbá fílímọ̀ bàbá fílímọ̀ àwọn ṣòkòtò sábẹ́ òkè bàbá fílímọ̀ bàbá fílímọ̀. yóò síbi tí èmi wàá fẹ́ gbé mọ́ yẹn zu pọ́kìtì gidà ilé àlọ́ gidà pọ̀ tó sílẹ̀. kákẹ́lì bàbá yẹn zu bọ́dì àákì èmi kò sí àṣẹ tí èmi ẹ ṣe àmọ́ yorùbá tó wà sọ̀rọ̀ yorùbá tó wà sọ̀rọ̀ ó sọ pé àṣẹ gẹ́gẹ́ ni òkú àṣẹ kò sí àṣẹ ní ìbámu ìsòkú àṣẹ màmá náà má ti kà é ìlà zọ kàkà gẹ́gẹ́ umama alákùn ìsọpù wàrà ayé ká mú ọmọ ká kó àlùbọ́ wà láyé ká kó ọmọ kálukú ẹ̀mí àgbà ọ̀gbọ́n ẹ̀mí kásá bàbá sọ fún ọ. bàbá pélé mọ. ẹ fílẹ̀ mọ fílẹ̀ mọ fílẹ̀ mọ. Mama mai gane, abuwa sanuwar wata mai kuma, ori mai lata mai toho yomi, ori mai lata mai toho yomi wala. Ẹgẹ́ ẹgẹ́ kó mo lùbọ́ mọ́ra. Ó ṣì sàn. Àlàní. Sísá Musu, dráìvà ọ̀rẹ́ mi, ìyá Kàlàkútà, ó ti jẹ́ kí n mọ̀ pé there is a secret room nínú ilé ẹ̀. And this means there is something behind our wealth so mo fẹ́ mọ ìdí ọlá yìí mo fẹ́ mọ̀ mo nígbà tí mo mo fẹ́ kó bá mi wádìí ọlá yìí mo fẹ́ rí. Hmm. ṣé kò jù yẹn lọ. yóò rìn kò jù bẹ́ẹ̀ lọ. màá send bills mi all right deal. Ah. tí mo sọ fún ẹ ní nǹkan wọn ní ká ṣe ẹ̀yin náà ti mọ̀ ẹnì kan kì í yí àṣírí padà àti ẹtí bá ti paná èmi ò kì í so ní wàhálà ẹnu àmọ́ ẹ bá wá fẹ́ wàhálà kàlàkùtà gògògò ó ní wàhálà ẹ ti mọ̀. yes boss mr yinka ti pè látẹkọ. ẹ lọ yinka ṣé o mọ̀ pé mi kàlú ẹ jíjọ ṣe dé o ṣe dé ni sí tí àlùkùrá wọ ẹni tó gbogbo àlàkùtà ẹni tó gbogbo ní wàhálà gbogbo wàhálà ni màá bẹ́ẹ̀ fà á sí tí àlùkùrá ọlọ́wọ́ bọ̀ tí ì dẹ́ni ìwọ máa wò ọkùnrin ọ̀hún fẹ́ wà ní ẹni kàlàkùtà ìwọ kẹ́yìn kúrò wọn. kí ló fẹ́. àwọn kan ní wọ́n béèrè láti jẹ́ táwọn ti ń pò yìí wọ́n fẹ́ rin yín nígbòyà wọn ni wọ́n wá rí mọ́tò yìí ta láàárọ̀ yìí. ẹjọ́ máa wọ́n mi ẹjọ́ ẹjọ́ mo nídìí ẹ̀bùn yìí ni lórí ọ̀rọ̀ mọ́mì mi ni ẹjọ́ àti bí ọdún méjì báyìí lójú yẹn ti ń dùn wọn lọ́pẹ̀rẹ̀ nípa máa ṣe optical surgery fún wọn èmi nìkan ni ló bí dáàdì mi ti ṣẹlẹ̀ èsì ti pẹ́ bó ṣe wá níbi kan wá bá yín dédé máa wo mọ́mì ló bá tí rí sọ́dọ̀ yín níbàyí là ń gbé yín àwọn ilé sọ fún wa pé tàbá ti dọ́dọ̀ yìí ẹ bá ẹ̀bù wa ẹjọ́ mọ́mì ẹjọ́ ẹjọ́ máa. ó mà ṣe ah, màmá ẹ ní. bẹ́ẹ̀ni ma. ọwọ́ ni kò máa ṣe wàhálà tó ń tọ́jú wọn kankan. bẹ́ẹ̀ni ma. ọmọ ìtọ́jú òun. àmì ma. màmá ṣe ojú ojú wa fọ́ tán pátápátá báyìí ẹ wá ni kò sọ fún yín rama. ẹ wá kó ẹsẹ̀ ní ẹsẹ̀ ẹ wá kó ní gbogbo yín ẹ wá kó àti ìyá àti iṣẹ́ tó wà nínú ayé yín ẹ wá kó gbogbo rabarada yín ẹ wá kó bọ̀ nínú ẹ̀yà dáadáa wá ń kó oògùn ìdílé tó wà nínú ẹ̀yìn ẹ wá ń kó bọ̀ nínú ilé mi orí burúkú tó fọ yín ló tó tẹ́ ẹ rírun tó tó jẹ́ pé tó bá gbé ìtọ̀ àti gbẹ fún yín tẹ́ ẹ mì ìgbé àti tọ́nà fún yín ẹ wá ń kó bẹ́ẹ̀ fún afẹ́ kó bẹ́ẹ̀ mi ẹ wá fẹ́ bá tèmi jẹ́ ẹ wá fẹ́ káwọn ayé tó ń ṣe yín nídìílé yín kó wá fi yín sílẹ̀ kó wá máa ṣe ẹ ṣe dáadáa ẹ tiẹ̀ láàánú tí tẹ́bà lálẹ́ fẹ́ sọ mi dá fún dúró tí mo ṣe rí mama mo fi dá yín lójú pé bẹ́ẹ̀ ṣe wà torí mo tún dúró tí mo ṣe lọ fún ọ. ìjọba. ṣé níbi tá ẹ gbà wá ṣé ìgbìmọ̀ ìjọba ẹ̀rọ ọmọ mo ah. ah, tó dà tó bá yé mi jẹ́ dáadáa ẹ fẹ́ kó ah, máa ogun ò ní jà yín ojú yín ò ní fọ́ ẹnì kankan ló sọ fún aládùúgbò pé ẹ ń ṣàánú inú la ṣe wà ẹjọ́ ìṣàánú ìṣàánú mi ẹjọ́. ìjọ mọ. tẹ́ ẹ mú bí tẹ́ ẹ wọlé ẹ gbàbẹ̀ bọ́ ọ̀tá sórí lọ́jọ́kọjọ́ tẹ́ bá gbàbí géètì mi wọlé tàbí tẹ́ ẹ kan géètì mi tó wọlé sínú ọgbà màá ní kan gbé ẹwọ̀n nílé ajá ajá wa jẹ ojú ẹ̀ ṣòrojú ẹ tí o ti fọ yẹn ojú ẹ àwa fọ dànù wọn á máa fa ìwọ náà lọ́wọ́ kiri bó ṣe fa yẹ lọ́wọ́ kiri mi ò kì í fa wàhálà o jíjẹ mi ni mo jókòó tẹ gbé wàhálà wa o tẹ bá fẹ́ wàhálà kàlàkùtà gangan ló ní wàhálà o máa bá yí wá wàhálà o. Susan. Yes, boss. ọ̀rọ̀ bàtà. ẹ eh, ìwọ stand up mú yẹ dìde. mú yẹ dìde ó yá ìta etí tú ẹni. abẹ́ mi ni ṣé mo máa ṣàánú ni èmi tójú àánú mi ti fọ́ mi ò láàánú lójú. hello wúrọ̀lẹ́. alhaji kọ́lìntì. wúrọ̀lẹ́ my dear o mo fẹ́ rí ẹ ó dẹ̀ wà very very urgent tó o bá lè wálé ní kó rí mi lọ́túnla. tó o bá dọ́dọ̀ mi wà máa gbọ́. e ṣe. okay. ọ̀rẹ́ alhaji kọ́lìntì kan ló bá sọ̀rọ̀ alhaji kọ́lìntì náà ni. àlàáfíà o. amúmirán ni sí ìránṣẹ́bìnrin yìí. èmi àbáwọn. ìránṣẹ́bìnrin tó wà níwájú mi yìí amúmirán ni sí. a rí wípé ẹ ní ìpèníjà adé orí a rí pé ìránṣẹ́bìnrin yìí tún jẹ́ni tí ń dẹ̀jà ṣùgbọ́n tí ìránṣẹ́bìnrin yìí bá lè gbọ́rọ̀ òun náà wá dúpẹ́ fún Ọlọ́run nǹkan ṣe ò ìránṣẹ́bìnrin yìí yóò lọ sọ́jà yóò lọ ra àgbọn ẹyọ kan tó bá wá di aago kan òru ìránṣẹ́bìnrin yóò fọ́ àgbọn náà tó bá fọ́ àgbọn náà yóò domi inú rẹ̀ sínú abọ́ yóò wá ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ sí i ṣùgbọ́n tí ìránṣẹ́bìnrin yìí bá ti ṣàdúrà tán yóò gbé omi inú àgbọn yẹn yóò gbé mu tó bá wá di àárọ̀ ọjọ́ kejì tí ìránṣẹ́bìnrin bá ń jáde ọkùnrin kí ọkùnrin tí ìránṣẹ́bìnrin yìí bá bá pàdé òun ni adé orí rẹ̀. ló bá tán. alàgbà wo gbé báàgì mi wá rẹ̀ ẹ jẹ́ kí n fún yín nìkan. ègbé ni fún ẹni tí a ò kò fi rán tó ń jẹ́ṣẹ́ náà ẹ ṣe máa alátẹnujẹ ni wọn bó ṣe wà yẹn kọtọ ṣé o ní tó bá ti ní tó wọṣọ tó ní gẹrẹ yẹ tó ní káàkiri àdúgbò tó fẹsẹ̀ gbálẹ̀ òṣì kọtọ máa jẹ ó lè má kò ní ṣàkàkà bó ṣe wà lẹ́yìn. òkùnkùn ní gbọ́ gbogbo wọn náà ni kó máa fẹnu bàjẹ́ tí ẹ náà ń ba ẹ sọ let's go. if you want to be successful you gotta look for somebody. you go call you ìyá kalakuta o. If you want to be successful, you gotta look for somebody. Ayọ̀mi mo béèrè lọ́wọ́ ẹ látàárọ̀ pé kí ló ṣe you are just moody and you not talking to me To bá ti mọ̀ pé ò ní dá mi lóhùn then check kí èmi máa lọ i think you need some space let me just go. ìwọ náà mọ̀ pé mi ò kì í ṣe báyìí nǹkan ṣe mí ó rántí pé mo sọ fún ẹ pé mi wà ní hospital láti last week. i know. at the end of the day wọ́n ní pé wọ́n máa carry out surgical operation. Surgical? Yeah. Òmùkọ̀ tí yẹn mi lọ́wọ́ yìí much lower. And how much are we talking about? Four hundred and fifty thousand naira. Ah, ó yẹn pọ̀. Èmi náà mọ̀. Kí ló I don't know. I don't know. Nǹkan tí mo kàn ti rò ní wípé mi ò sọ pé kò fún mi o tobacco tí o bá mi raise four hundred and fifty thousand naira yẹn èmi máa dá padà fún ẹ within. ọ̀làdàyọ̀ you know that tí bá lówó tó tó yẹn mo máa fún ẹ you know everything tí bá ní ìwọ lóní but my salary is not even half of what you are talking about ibo ni mo ti fẹ́ rí four hundred and fifty thousand. Eh, but owó ọ̀gá ẹ máa ń wà lọ́wọ́ ẹ. ah yakalakuta. Yeah, èèyàn amówó ìyá kalakuta ó lè jí mi anytime pé òun ní ìdòwò ẹ kí ni kí n sọ fún. nǹkan tó jẹ pé òun ní ìdòwò èmi ti máa dówó padà fún ẹ kábúrò mi máa fi kú ni or do you want her to die. you, you know i don't want her to die but this this money we are talking about is not my money it's my boss's money. àbára tó olówó àtọwọ ẹni kọ́ ló máa fi kankan wọ́n yàn ní registration báyìí you know ah. máa dáwó yẹn padà ṣùgbọ́n. Away. It's not a yes, but I'll think about it. It's not a yes. No, no, don't think about it. No, that is not my money. You want my sister to die? Just give me your word that you will, please. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you. I love you too, I love you too. I love you so much. Wuraola. Alaji. Wuraola. Sir. Etí mi ti kún gboro. Bọ́kùnrin ṣe ń pè mí lobìnrin ń ọ̀rọ̀ ẹni tó máa sọ ọ̀rọ̀ wúrà ọlá ni ilé ìwúrà ọlá tòun wúrà ọlá kí ni dé ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ lówó ni wọ́n ti ń lówó wọ́n ti ń lówó kó o tó dáyé wọ́n tún ń lówó ńgbà tó dáyé náà tán kí ni dé tó bá gbé mọ́tò fún yàn láyà purchase kò ní tí ì tásìkò wàá lọ gbà lọ́wọ́ kó o gbọ́kadà fún wọn wàá lọ gbà padà ṣé gbogbo wàhálà tó ń ṣe o ṣe kọ́lọ́n tó fún ẹ lówó àdẹ̀bọ́lọ́n kó gbà padà lọ́wọ́ ẹ wúrà ọ̀la wúrà ọ̀la ó wá forúkọ tá a sọ ẹ́ ó fìyẹn lẹ̀ oníwọ̀ ìyá kàlàkùtà níbo ló ti rí kàlàkùtà irú orúkọ wo nìyẹn dẹ́ẹ̀dẹ́mẹ́yàwó dẹ́ẹ̀dẹ́mẹ́yàwó aláàjì tí bá mọ̀ pé irú irú ọ̀rọ̀ jàtìjàtì báyìí òun lẹ pè mí sí ẹ wá pè mí wá sínú ilé yín ẹ wá nù mí lọ́rọ̀ tí bá mọ̀ pé òun ní gbàtẹ́ pé mí ní dá yín lóhùn ẹ dúró ẹ jẹ́ kí n sọ fún yín aláàjì ṣé rí ṣòwòṣòwò lèmi olórí ìdẹ̀ lẹ́yìn tí àwa ṣòwòṣòwò tá a bá náwó fún yín ẹ lè lówó lọ́wọ́ ẹ̀yin wá nù mí lọ́rọ̀ ẹ wá sọ pé kinní kan. wúrà ọlá ìyẹn lẹ́nu ẹ. Ah, ah, aláàjì má bínú jáde má bínú má bínú sá ọ̀rọ̀ pé má bínú ah! ẹ owó ò lẹ ní. wúrà ọlá níbo ló ń lọ jókòó síbi tó wà mo ní kó jókòó síbẹ̀ what is your problem ṣé ẹni owó tó bàbá ni àbí ẹni owó tó mi ni. o tí ìdáyé táwa ti ń kọrin tẹ́lẹ̀ ti ń náwó fún wa ó mú nǹkan ni àbí òun wájú ẹni tó wà ni. because of the maruwa àti kẹ̀kẹ́ tẹ́ra mi ẹ ra play ni tẹ́ bá ra play wàá pààyàn ní títì àbí torí ọ̀rọ̀ ẹ etí mi ti kún that is why I have to come from Abuja because of you ọ̀la mi èlé eh, kàràkùtà àmọ̀ ìyá kàràkùtà I don't even know the way they say it. <laughs> <laughs> owó tó wá ń gun ẹ má jẹ́ kó gun ẹ pa. if you want to be successful you gonna look for somebody. mi náà. Tinuke you won't allow me to talk apára lọ́rẹ́ mi o you know I'm telling you mo ti gbọ́. Ah, ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kan báyìí. ẹ mi mà nìyẹn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ṣé ò bínú sí mi mo ń mè kọ̀ọ̀kan lókè mi hmm. ó dẹ̀ wà private and very very important no problem má bínú fàájì. àtọ òun ṣe máa bínú ọmọ ẹ ló ní must go to mommy o as you can see o mọ̀ pọ́n wà ní semester break tó ṣe déédéé ní àwọn tíkẹ́tì mọ́mí àwọn tíkẹ́tì okay let's go. Oh, oh, what a great darling. Come on, my dear, for me. Mm. Well, I love you ṣòrí títí ọlídé yìí ilé ọ̀dọ̀ mi ń bì ló máa máa gbé tí wàá ti máa jẹ tí wàá ti máa ṣọ lánàá ọlá láì tó ti gbọ́. mo mi i want to stay with you for long. yeah i never baby. tinúkẹ́. wo ọkọ mi ṣòrí yàrá ìlú àbẹ yìí just go in today na one and you know hmm. jẹ bó ṣe wù ẹ ṣó ti gbọ́. Hmm. that's my pretty. Mm. i love you. ọ̀rẹ́ mi gbogbo owó sọ fún kọ́mọ mi kó kúrò ní tó bá rí ìka tí mo rí. ọ̀rẹ́ mi ọlọ́run ní kí n gbọ́rọ̀ sí ẹlẹ́nu eh. ṣé mo wòlíì ta pàdé ńgbà yẹn eh. iṣẹ́ tó ní kí n ṣe sórí bí mo ṣe lómi àgbo yìí tó tí mo sùn kẹ́rẹ́ ti máa tají báyìí ẹ káàjẹ́ ẹ káàjẹ́ yà yín o. àwọn ilé ìbò lọ́wọ́ à ń bẹ̀. ẹ káàjẹ́ sà. ẹ káàjẹ́ o. ẹ dákun ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ yín ni mò ń wá mm-hmm. ṣé ẹ rí bẹ́mi ti wà yìí John lẹ́kọ̀ọ́ mi mm-hmm. àti bàápàá lọ́dọ̀ wa ni mo ti wà yìí bọ̀dá mi mọ wá wá ẹ̀yìn wá bá wọn bẹ́ẹ̀ ni tèmi bá tiẹ̀ rówó tèmi ó fi padà máa lò lúwa. ṣé bí ìwà jẹ́ bíi tí wọ́n ti ń ràn yàn lọ́wọ́. èèyàn kan lọ sọ fún mi wọ́n pín yàyín pé màmá tí wàá yàyín máa ń ṣàánú fáwọn èèyàn. màmá wo màmá tí wà mí báyìí. wọ́n ní wọ́n máa ń ṣàánú ẹ jẹ́ ń wọlé ẹ dákun. ọmọ jẹ́ kí ìyá kàlàkùtà ò rí ọ. ẹ dákun. àdóná ibi tó wà tí kò sí bábà mẹ́tọ́ lẹ́gẹ́rú ẹni. bàbá ẹ fìyín nílẹ̀ ẹ dákun. ah ẹ dákun wọn pé tí n bá dé àyín pé bàbá tọmọọchì kan wà lẹ́nu ni wọn nífẹ̀ẹ́. àwọn ọlọ́dẹ ìfowó náà pariwo bẹ́ẹ̀ yẹn pẹ̀lú mi wà ká wẹ̀rẹ̀ wọn náà pariwo bẹ́ẹ̀ yẹn ni. olóhùn bára lọ́wọ́ wá ni mo fẹ́ ṣàlàyé fún pé mo wọ́n ti tẹ̀lé lọ́wọ́. táni wọ àwọn oṣù wọn ló ń pa ọmọ pé kàlàkùtà ló wà ní àbáruwo lórí ibú wọn ló pa níwájú lẹ́mìí. pariwo bàbá tọmọọsì ni òun wọn lọ sókè ẹ wò ẹ dákun. bàbá tọmọọsì ni òun wọn lọ sókè ẹ jẹ pariwo wèrè àti wọn tó ń lọkùnkùn ọ̀nù aláìníjẹ náà èmi ní pè mí ò ń ṣe bàbá tàmọ́ sí àbí kí ni kí ló fẹ́. wọ́n sọ fún mi wọ́n ní tí n bá dé àyín pé màdámù tẹ̀wọ̀n àyà yín máa ń ṣẹ̀nà lọ́wọ́ fáwọn èèyàn mo àti lúwa ní barapa mo ti wá ẹ̀gbọ́n mi mo wá wà yà yín wọ́n pé wọ́n bá mi ríṣẹ́ mo wá wá látà mo ti ń rìn kiri bọ̀dá òtí ń lé ẹ̀bùn bí mo ti wà yìí mo graduation ní school mo lè mo lè roko mo lè driving mo lè wọkọ̀ ẹ ṣàánú mi bó tiẹ̀ ṣòwò tèmi ó fi padà máa lọ́ọ́lé ẹ ṣàánú mi ẹ dákun ìbàràpá ló ti wá. bẹ́ẹ̀ ni mo ìbàràpá mo ti wá. kò dẹ̀ síṣẹ́ tó lè ṣe. ah mo ti kódà mo lè gé kókó mo lè mo lè mo lè gbin mo lè mo lè gbin gẹ́ gbogbo ẹ̀ náà ni mo máa ń ṣe. ó dà ṣé tí máa mú ẹ wọlé tí mo fún ẹ lóúnjẹ tí mo tọ́jú ẹ o lè dúró dọ̀la. ẹ ṣe yín ni fún mi ẹ ṣe wa ẹ ṣe ẹyin náà wọlé. sísà yes boss mo bá mi mú wọlé kò ṣe lálejò kò tọ́jú ẹ dáadáa. ẹ ṣe mọ ẹ ṣe mọ. Eh, eh, orí mi ni tàbí kó gbé lọ sínú toilet mo ní kó mú yẹ wọlé. sorry ma sorry ma. kó ìsà ẹ̀jẹ̀. wọ́n ní kẹ́ wọlé. wọ́n ní kí n wọlé ni wọ́n ní kẹ́ wọlé. bàbá tọmọ́ọ̀sì wọ́n ní kí n wọlé ni just follow me. nǹkan sí ni èmi ń ṣe tọmọ́ọ̀sì wọ́n ní ọ wọlé. ẹ ń ṣe ìbò bíi tọmọ́ọ̀sì ni. tọmọ́ọ̀sì wọ́n ní ọ wọlé wọ́n ní ẹ wọlé wọlé tó bá wọlé. ẹ tiẹ̀ mọ̀. sori bọ̀bọ̀ Oma, oma mm, cute. máa cute. Eh? <laughs> ara mi ò rí rí mo rórí olóńgbò látẹ ọ̀rẹ́ mi ìwọ cute cute. Ah. ọlọ́run máa ṣe o I gotta celebrate. Hey! ẹ <laughs> eh? ọlọ́run ah. inú mi máa dùn gan kẹ́ máa ṣe o ẹ má ṣe ọlọ́run tó jẹ́ kí wàhálà mi gbé lórí ọ̀rẹ́ mi for the first time in history o appreciate ọkùnrin ẹ eh? o rí nǹkan tó mu o condemn oh I'm so happy for you ọ̀rẹ́ mi this call for celebration we gotta celebrate. if you want to be successful you gonna look for somebody. you go call you go call ìyá kalakuta If you want to be successful, you gotta look for somebody. go call, go call, you Ma. Ṣé o ti ṣe gbogbo nǹkan ojú ó ní kò ṣe? Bẹ́ẹ̀ni ma, mo ti ṣe ma. Everything náà ti wà Thank you ma. O ṣe. Yes ma. Okay dear. All right ma. Okay. Jina. Sir. Wọ́n. O ní jọ oúnjẹ ni. Mo ti gbé sí bedroom sir. Hmm. Bedroom. Yes. Yàrá jẹ́ jimọ́tò ní bedroom dalẹ̀ rúùmù ni yàrá tí wọ́n ti máa jẹun gbọ́gbọ́n jẹ wá rẹ̀ ń kájọ jẹ́. alright sir. ká máa pààrọ̀ ọbẹ̀ ní bí mo ti ń di ọbẹ̀ yìí mo ń ṣe confirmation rẹ̀ fún ọ pé ní gbogbo ayé kò sóbìnrin tó mọ náà dá tó. Hmm. olólùfẹ́ mi wọn that's why i love you and i will always love you. i love you too. Mm, i love you your darling. Mm. i love you too. Well done, boss. Èèyàn kan ń béèrè yín ó dẹ̀ ní ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yẹn wà very important ma. What's your problem? Can't you see? Tó dúndùn ẹ ò ríran ni. Ọpọlọ ẹ ò sọ̀rọ̀ fún ẹ, ṣáà ní mi àtọkọ mi tá à ń jẹun. Ṣé mo máa wọ́n ta? O lọ́pọlọ ni òde lórí ẹ̀. What's your problem? Ó ní ọkọ yìí very important. Ṣé o kí wá fún mi kí n ká fún mi láì dẹ́rẹ́ dẹ́rẹ́? Wọ́n bínú tó bá ní. Ìwọ náà mọ̀ pé torí ti ọlọ́mọ yìí ti máa ń sáré káàkiri tiẹ̀ náà ní í ṣe mọ́ bínú. kò lọ sọ fáìlì tó yẹ sọ fún wọn pé mò ń bọ̀ tí bá jẹun tán mo máa ètò ìṣòtúbọ̀. ok mo. wàá tí wọ́n ti ti jẹun. mo ti wà ókè sà. ọmọ tó bá jẹun kì í ru o. <laughs> thank you sir. bẹ́ẹ̀ náà ní ìdí I love you. I love you too. I love you. I love you. I love you. I love you. I love you. Wọ́n mọ̀ bínú tó bá ní. Hmm? Eh, ìyá kàlàkùtà tó jẹ́ǹgbà kan, bàbá kàlàkùtà rèmi báyìí tí n bá ń bọ́ sọ́kọ́ ọmọ gbọ́. Hmm. Má bínú. Hey, eh, darling, hmm. you that's why I always love you. I love you too. I love you so eh, Hello. Is

ìwọ ń kọ́ ṣàlàáfíà ló wà ọ̀gá ẹ̀ kọ́ sí kò sí problem olúwa ṣeun ìwọ ló kó tọ́jú mi ó ti ń di gbogbo ìgbà lemọ́lemọ́ ọmọ atọ́jú wọn náà ó ṣe ó ṣe ó ṣe ẹ̀ẹ́n tí ẹ gbọ́ ṣe mí lóore ìgbà wo ló fẹ́ wálé tó máa wá mú mi lọ sọ́dọ̀ ọ̀gá kí n lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni ṣé wọ́n mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní yinriyinri kẹ́ni ó lè ṣe mí ntọ́ga ẹ ṣe nínú ìgbésí ayé mi kò kéré bẹ́ẹ̀ ni tí ò bá ṣe tọ̀gá ẹ àtọ́lọ́ ọlọ́run bóyá ni bá ṣe láyé mọ́ má jò pẹ́ o kò tó ẹ má jò pẹ́ kò tó wá. ó ṣe mo dúpẹ́ ó ṣe o kò ṣe jẹ́jẹ́ o kàì me home. Forget it. Stay here. Don't move away from me. Come now. Come on. kí mo ṣe lára nìyí. bí mo ṣe lá nìyẹn ó dé dẹ́rù bà mí gidi gan ni. wúrà ọ̀la ẹ máa sọ fún ọ pé nítorí wọn máa ń ṣe yìí ṣe ló ń gbẹ̀mí ara rẹ gbóná kí wọ́n bá lè yán wọn ṣe wàhálà mọ́ ìgbà mi ọ máa pọn nǹkan tìbí tó pọn kí ni dẹ́rù bọ́ ń bẹ̀ alágọ̀ tí àwọn àgbà máa ń wí ni àwọn àgbo tí eré tọ́ bá pé alágọ̀ alágọ̀ tọ́ ọ máa ń gbọ́n ni alátẹ̀yàn máa ń láǹgbà míì nì ìgbà míì wà tó jẹ́ pé ẹ̀mí àwọn ẹlẹ́mìí burúkú kan ní ẹ̀kan fẹ́ dẹ́rù bà yẹn wọ́n wá èèyàn wọ́n wá gbáwọ̀wọ̀ èèyàn wá rí ẹni tí èèyàn mọ̀ rí téèyàn nífẹ̀ẹ́ sí wọ́n pe ọyà dá o àbí ọyọ̀ bẹ àbó gbébọn dání ńlé yẹn kiri torí àti dájálẹ̀ láàrin àwọn tìǹ méjì ni ńlé yẹn máa ń lárò àlábẹ̀ sí. lóòótọ́ tààlà bá tiẹ̀ wá ṣẹlẹ̀ gan èèyàn kan gbàdúrà ní májè kọkàn rẹ̀ ó wà lókè. kò mí nì pé èèyàn tó jọ ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ wàá máa jí ọ. májè kẹrù ọbọ ah, ayé ayé mà kéré jù bá ń lọ ó fẹ́ mọ gbogbo nǹkan tẹ́mi náà tí mo ti fi tí ara mi gbọ́ ni àwọn ọ̀rọ̀ burúkú tí mo ti gbọ́ nípa rẹ gẹ́gẹ́ ah, tí wọ́n sọ fún mi pé ah, ẹ̀wúrọ̀ látẹ̀mí rí ni ni o kẹ́mi yá le tètè kí n tètè kó o lé rẹ o kọ́ mọ́ lò mí mọ́ gbà o kọ́ mọ́ lò kádàrá mi o wípé ṣé mi mo ní wúrà ọlá èwo ṣé wúrà ẹlẹ́mí àbí wúrà ọlá tèmi wọ́n pé wúrà ọlá gẹ́ngẹ́n wípé wúrà ọlá bó ti wà nì ń lo kádàrá mi ni mo ní kádàrá èwo mo ní tí wúrà ọlá bá lo kádàrá mi gẹ́gẹ́ yóò lo kádàrá gangan tèmi gangan alára ní tẹ́lẹ̀ tí ì rí nǹkan mi lò múra látọ́ yẹ pé kọ̀ mọ̀ mi rí nbì kẹ̀kẹ́ bó ti rí mi báyìí náà ní ṣàpọ́nlé ní ṣe dáadáa tí mi tó jẹ́ fọ́ọ̀mù mi kìí ṣe fọ́ọ̀mù kan mo ní kò sẹ́ni tẹ́mi ò lè pè hmm? mo ní fọ́ọ̀mù mo ní mọ́tò tó bá jẹ́ pé mo ní kádàrá tó dáa tẹ́lẹ̀ kádàrá tí ò ra fọ́ọ̀mù tí ò ra mọ́tò tẹ́lẹ̀ tí mo wá mọ wúrà rí tí wá ń ṣe gbogbo ẹ̀ fún mi ẹ kọ́ máa lo kádàrá mi lọ mo bọ́ wọn jà mo ní ìyà kú bẹ̀ ni téèyàn bá fi sọ̀rọ̀ wúrà láìda èmi èmi ìyà kú bẹ̀ ni tí ọba lo kádàrá ẹjọ́ lo kádàrá wúrà tẹ́mi mọ wúrà ọlá tẹ́mi kò tẹ́ nkẹ́kẹ́ ń di kò tògùn owó bísílẹ̀sì wúrà èmi mọ́ owó rẹ̀ sì mọ́ àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn sì dẹ́rù bàyàn èèyàn lèèyàn dúró ti ọlọ́run jẹ́jẹ́ bá èèyàn kèké èèyàn èèyàn lèèyàn máa jẹ. John o ṣeun. àìdúpẹ́ ara ẹni bó ṣe mí náà ìwọ náà lè jà ń bẹ̀. ìwọ náà lè jà ń bẹ̀. John máa fàṣírí kan hàn yìí. ìkòkò yìí bí èèyàn bá ti àdúrà ti yọmọ lówó wúrà ó sì lóò tògùn owó èmi sì ń jà nítorí rẹ pé àwúrà kò tògùn owó. John mi ò ṣoògùn owó sórí kòkò yìí orí mi ẹlẹ́dàá mi ló fi ṣe mí lóore sórí kòkò yìí àṣírí ajé mi ìkòkò alámi ni. kì í ṣe mo ti ṣàlàyé ní bí téèyàn bá ṣàdúrà ṣe yọkàn máa lówó. so sísá iṣẹ́ tẹ mi mo ti parí ẹ̀ nǹkan tẹ́ ní kí n ṣe wádìí ẹ̀ nípa ọ̀la ìyá kàlàkùtà mo ti ṣe bẹ́ẹ̀ ṣe máa fẹ́ balance mi sì ti máa bá tèmi náà tó ń kálukú máa bá tiẹ̀ lọ́nà. all right thank you wọ́n wá kankan ẹyọ kan tó máa ṣe fún mi náà mo ti jẹ́ pé yé wa pé ẹnikẹ́ni tó bá lè ṣàdúrà sí ìkòkò yẹn ó máa dolówó ó máa dọlọ́lá òkú bó ṣe máa bá wa gbé ìkòkò yẹn wá káwa náà ṣàdúrà sí kádolówó kádolọ́lá. ìyẹn ò sínú agreement mi àti yín náà that was never part of the the the, the agreement no mi lè ṣe yẹn o ah. ẹ ti rán mi iṣẹ́ mo ti ṣe yẹn fẹ́mi lówó kí n máa bá tèmi lọ ni wàhálà ni èdè ìjọ nítorí ọlọ́run à ń bẹ̀ yín ni ẹ bá wa gẹ́ẹ̀tì ìjọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o àṣà gidi rẹ̀ jù. Alani see what this kò sẹ́ni tí máa ń dà la O, ó ti débẹ̀ ó ti tọ́ nínú ọ̀la wo mọ bó ṣe rí kò dẹ̀ jọ ọ́ láwa gbé kòkò yìí jẹ́ káwa náà mọ nǹkan tó ń pè lọ́la jọ́ nà án. màá ronú pa mi promise yín o mi ti sọ fún yín pé máa ṣe o I'll, will try thank you so you get your balance. no no bá a ṣe máa ṣe ni pé ẹ kọ́kọ́ fún mi ní balance eléyìí náà tẹ́ bá ti fún mi balance eléyìí ẹ ti máa bá yín gbé kòkò ẹ máa tún gba nǹkan lórí. no problem i will. màá màá expect tí má ti rí nínú tó bá ti wọlé tó drop tí mo rà láti ó máa dún. ìdí ọ̀la mi ni mo wí. torí ti ẹni ọmọ oge torí ti dá ẹ̀kọ́. ìdí ọ̀la mi ni mo wí fún o. mẹ́ra ṣẹ́ṣọ́ mẹ́ra jalè mẹ́ra mórí ọmọ ọlọ́mọ gúnṣẹ́ òye. wọ́n bínú orí mi wọ́n pọ̀. ẹ mo ti wà ń bẹ inú mi dúró de ó wà lọ́wọ́ mi kẹ má pè é má pè é mi láì mi ṣe tó yẹ. ìkà o ìkà o ìkà ah, abatẹnudẹ o. ìkà o ìkà o ìkà o. ìwà nù ṣé nǹkan ń ṣe mí ni kí ló ta lẹ́ni tó yẹ. ẹni tó bá ṣàdúrà máa lóyún ṣé mi fẹ́ lóyún. Jọkẹ́ ẹ má wò mí rò ẹ jáde ìpele mọ́. Bàbá ìjọ ẹ jẹ́ káwọn kò yí. Ẹ̀gbọ́n sẹ́kẹ́tì nǹkan sẹ́kẹ́tì. Bóyá kàlọ́ wò mí sáré. Ah. Ẹ jẹ́ ẹ jẹ́ ìrọ̀kọ́ sẹ́kẹ́tì. Kí ni ẹ ló ṣe? Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé bọ̀ ẹ mọ̀ pé bọ̀ ẹ mọ̀ dẹ́jà o ẹ mọ̀ ṣe bí àṣà náà ń kò yí o bó ṣe ṣe tó ṣe ìyá rẹ̀ ló fòònù o ta ni ó gbé ìyá rẹ̀ wá tó tí ò gbé wá ẹ mọ̀ gbé bọ̀ o. Ah, eh, ẹgbẹ́ wa ń gbẹ̀ bá gbé e débi gbogbo ọgbọ́n tá a bàdá àwọn onílẹ̀ ó tọ̀ wa ẹ ṣe kíá tọ́ni sálẹ̀ ń kò yìí àṣọ fúngbà ìyáhùn sí i tí sì ń ṣe jọ̀jọ̀jọ̀jọ̀ kó gbé wa wọ́n ń ṣagídí wọ́n rè gún ìyá oníyà lábẹ́rẹ́ àfígbà tí wọ́n gún pa. dẹ́lẹ́wù. ó gbọ́ sórójú tó bá régún rí tó róró yìí bójú òun ò bá ìrí kẹlẹ̀dẹ́ kò ní rí nǹkan sórí ohun tó ń ṣe ọ̀gá yẹn tó ń wo yìí àwọn onílẹ̀ jẹ́ kí n mọ̀ wípé kì í ṣẹ̀tẹ̀ o ẹ̀tẹ̀ kọ́ ní bá yàgò tí ń wò ń torí ẹ̀tẹ̀ ni gbogbo yín fojú sí àmọ́ kì í ṣẹ̀tẹ̀ àmọ́ kí ni ọ̀gá ṣe fáwọn ẹ̀bọra èèyàn dáadáa lọ́gà kí kí ló kí ló pa àwọn àtẹ̀bọra pọ̀. kí lè mímọ̀ tó pa wọ́n pọ̀ ṣé gbogbo ohun tí àwọn tẹ̀ ń gbóhun tí wọ́n ń ṣe ni wọ́n ń sọ fún yín ni ìwọ ohun tó rè gbà lọ́wọ́ ẹ̀bọra tàbí tó gbà lọ́wọ́ àǹjọ̀nú òun àti àǹjọ̀nú wọn jọ lè yún un. wo súnmọ́ mi náà sórí bọ́gà yẹn ti wà ó ohun tó lè mú tá a lè fi dóòlà ẹ̀mí ẹ̀ ọ̀nà kan ni bó ti wà ó gẹ́gẹ́ bí n táwọn onílẹ̀ tí wọ́n sọ fún mi á fi ẹ̀mí ra ẹ̀mí ni ó ni ó fi wà bó ti wà wọn. fẹmi rẹmi. bẹ́ẹ̀ni. kọ́ fẹmi rẹmi ṣebí ẹni tán bá fẹmi rẹmi ẹni yẹn máa kú. bàbá ẹ. Ah. kò lè kú kò lè kú kò sí ohun tí ó ṣe ó kàn ṣe wípé onítọ̀hún rìnrìn àjò ó lè lọ láti irú bí ìṣe abẹ́kúta kó tóó di pé ẹ̀mí rẹ̀ padà kò lè kú yóò wà láyé yóò sì mọ gbégbé rọrùn. Ah, ìyẹn náà pọ̀. ẹ ẹ mo tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ́kàn bẹ̀ àwọn ẹbí rẹ̀ ńkọ́. ẹ wo mi ò mọ ẹbí ọ̀gá kankan o ah, ah, àmọ́ ẹbí wọn kọ̀ọ̀kan àwa náà lẹ́bí wọn. báwo ni ìwọ ti jẹ́ sí. sẹ́kítírì wọn ni mí àmọ́ ọ̀gá dá sí mi bẹ́ẹ̀ ni wọ́n dá sí mi gan wọ́n dá sí gbogbo wa gan torí ẹ̀ ni mo ṣe ń wò pé wọn ò kú báyìí aláàánú wa ni wọ́n. wo sórí bójú ò bá ń ponírè gbogbo alágẹmọ lójó gbọ́dọ̀ pa ó sì jẹ́ èèyàn tó dá àsèmi náà àfi ká gbẹ́ni tí ó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ tá a fi ra ẹ̀mí tiẹ̀ padà bí bẹ́ẹ̀ kọ́ wọ́n bá pẹ́ jù yóò gbé burúkàjà o yóò kú o. bàbá ẹ̀mí rẹ̀ mi ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí èmi sì máa lọ náà lórí ọ̀rọ̀ ẹ̀mí rẹ̀mí yẹn máa lọ́mọ nǹkan tá a máa ṣe sí máa get back sí yín tó bá jẹ́ nǹkan tí màá lè padà wá máa wá tó bá jẹ́ nǹkan tí màá pè yín lọ. ó kàn lọ bẹ́ẹ̀ bí òkú rọ́bà lọ́wọ́ bá ní wá mọ́ lòun ó wà dákẹ́ sáàrin ni wọ́n wà mú bàbá yín àwọn ọlọ́pàá àbí torí tó bá ju ọjọ́ mẹ́ta lọ́nbi tó wà táàrí yín ni wọ́n ní kí wọ́n gbé jáde bí wọ́n bá gbé sáàrin ọ̀nà àwọn tí wọ́n bá ní wọ́n wà gbé ńbẹ̀ torí kò sí ohun tó lè pẹ́ ńlẹ̀ torí wọn lè jẹ́ kó kú síbi káwọn ọlọ́pàá dé kí wọ́n máa sọ pé ẹsẹ́nu mọ́ olúgbòhùngbòhùn ẹsẹ́nu mẹ́bẹ̀ bàbá bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ má má yọjú sí yín ẹjọ́ ẹ bá mi tọ́jú wọn ẹjọ́ ẹjọ́ ẹ bá mi tọ́jú ẹ bá fún wọn lóyún. sájà kémi tètè mọ ibi tẹ ẹ bá ń lọ. mo ti gbọ́ mo ti. ọ̀nà kan tó tá a lè gbà nínú o bẹ́ẹ̀ bá pẹ́ jù n ó gbé síta o kò lè mọ̀ lọ. ìdí alámi ò ta lẹ́ni tó yẹ. ìdí alámi ò ta lẹ́ni. tàgbàǹtàgbà ò tàgbàǹtàgbà ló dé tàgbàǹgbà tó ti gbàǹgbà ó ní kí ló ní ìta gbangba lè ṣe nítorí ìta gbangba lè ṣe pọ̀ ah! àwọn ẹbọ rárá pé wọ́n lè ṣe pé wọ́n ti yọ nǹkan kan lára rẹ̀ báwọn tí wọ́n lè tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ yóò bá wá nǹkan kan mi tí ó fi rọ́pò rẹ̀ wọ́n lè mú un lọ bẹ́ẹ̀ ní sísè lọ́mọ ká ní ojú kùtù oúnjẹ oúnjẹ ṣùgbọ́n ó lè ṣe pé oúnjẹ ni ó mọ̀ jẹ́ níbi kọ́ mọ́ mọ̀ I am going and there's nothing anybody can do about it. You are going nowhere. This this person we are talking about is my boss. She has been so nice to me and one good turn deserves another. Show o mọ̀ tó mọ̀ kó tó fẹ́ lọ ṣiṣá? Ọ̀gá ìdásí ẹ, ìyẹn wá ní kó lọ fi ẹ̀mí tiẹ̀ sílẹ̀ fún. Wọ́n ní kò tí kankan tó máa ṣe mí, let me do this. Kò síyàn kókó tó máa sọ pé pé kò máa ṣe é. Mo ní sọ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ fún ẹ, please, please I don't want to cry. I don't want to cry over you, please. I need to go, please. Why are you doing this to yourself? Do you want to die? I'm not going no, to die. I'll be Ṣẹ́mítọ́rẹ́. Wọ́n ìfẹ́ ké ní kakó wá sọ gbogbo ilé lórúkọ. Ó di tó tó bá lóòótọ́ gbogbo wọn wà adẹ́tẹ̀lé o o odi tó tó bá tó ọmọ ogun ayé ibi tó mọ̀ mí ẹ̀yẹ bẹ̀ dárò mi kèrèbè lórúkọ méjì àgbè níjẹ. ṣe mí lóru wojú mi dáadáa tó mọ̀ kójú lọ́rọ̀ wa ògùn àbòdà. àbáyà rẹ̀ ń yá lórí bàtà dé yìí àyà rẹ̀ ò gbọ́dọ̀ já mọ́ o torí oró ò gbọdọ̀ pàdé oró lọ́nà níjọ́ tí oró bá pàdé oró lọ́nà níjọ́ náà lóró ó pe oró mi torótoró. bàbá ṣe bí ẹ sọ pé kò tí nǹkan tó máa ṣe. nǹkan ò ní ṣe ọ́ mo nírú rẹ lọ́mọ bí nǹkan ó bá ṣẹlẹ̀ n ó ti wí. tí nǹkan kan bá ti ní ṣe mi máa ṣe fọ́ọ̀gá mi. ṣe rọ́ọ̀gá mi tẹ́ ń wòye yan dáadáa ni wọ́n sì mi ẹ jẹ́ kí n ṣe fún mi. orí bẹ́ẹ̀ mo tiẹ̀ gbìyànjú e dá sí ni wọnú mọ̀ dáadáa náà ò lè ṣùgbọ́n ẹ̀yà rẹ̀ ń já ni sórí tata dé yìí èèyàn gbọ́dọ̀ kẹsẹ̀ kan bọ́dọ̀ kó lótútù mọ́ wọn o yàwó kò rárá yàwó kò rárá ẹ̀yà rẹ̀ wájà yá dúró fìrì mọ́ bí oníkò yìí dúró bí kẹkọ̀ọ́ awó káyà sókè. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o mo fẹ́ kẹ́ ẹ sáré tètè wá ẹ wá gbóhùn ẹnu mi báwọn bàbá mi ti ń ṣe nígbà wáṣẹ tí ò sì mú wọn ìbá adukoso adukoso adukoso ìbá dundundu abojú lókè lókè abojú lókè lókè ẹ sáré tètè wá. sèmilére sèmilére tó bẹ́ẹ̀ iná rẹ̀ ti jẹ. àmọ́ síbẹ̀síbẹ̀ ó dímọ̀dímọ̀. òdìmọ̀dìmọ̀ òdìmọ̀dìmọ̀ ó yá jáde lọ lọ́rẹ̀ dìmọ̀rọ̀kọ̀ dìmọ̀rọ̀kọ̀. lọ́sọ̀yà mọ́yà ọ̀rọ̀sẹ̀ fọ́rẹ̀ lọ́dún bá wọ́n kìnnìkìnnì gbé ti lọ́rẹ̀ báwọn nájà wò ní bọ́ omi sàn ó sàn ó sàn ó yà wọ́jà síbẹ̀. o wúrà ọ̀la tó o bá ro kókó mo ní tóun bá rọ̀ṣà kò bọ̀ torí ẹ̀mí ìṣẹ́mi lóore ó ti wọnú rẹ báyìí ó sì ti di dandan kó o gbéra lẹ̀ torí jọ́ tí wọ́n bá bẹ́ wúrẹ́ níjọ́ náà ní dìde níjọ́ tí wọ́n bá bá kùtàn níjọ́ náà ní dìde ó yẹ tura lẹ̀ ọyẹ mú ọyẹ sára ìrì tẹ ìrì òsàmù ẹ̀mọ̀ ìlókè akọ àparò ló gbé lórí sánsánsán ìlódìwọ́fọ́ lọ́fẹ̀ẹ́ ajéwìn kù níjọ́ tí lọ rè pàṣẹ ó ní gbogbo àṣà tí mo bá pa lónìí kárọ̀ lọ́wọ́ bó ṣe wá lọ yìí odò téńté ló mòrílé tó o bá débẹ̀ ó ba igbá kan níbẹ̀ ló fi kú omi ìwálé ṣírọ́lẹ̀ mo rí kókó onírogún mo jí lógún mo rogún ewé mo jí lọ́gbọ̀n mo rọgbọ̀n oògùn tàjọ̀bọ̀ mo jí gàtà mo rìn gàtà mo rìn gàtàgàtà gbogbo ọlẹ́ta òkò èmi awo alẹ́bí oṣù ni awo afáàgìrì èmi adàgìrì adàgìrì kiri lẹ́bí ìjà ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. yín lóore ìlẹ́ o sí dáadáa lọ ara rẹ ti gàyà. ara ọ̀gá rẹ ti yá nǹkan kan ò ṣe mọ́ àmọ́ yóò tọ́ tún la kó tó lè jáde síta nǹkan kan ò ṣiṣẹ́ wọ́n náà àbí sọ jẹun. ọtí wa o wọ́n bá àmútara rẹ̀ ó gba yagiyagi ètò ìjò sí wa wọ́n jẹ tán ìjò. sèmi lóore tí ò bẹ̀rù rẹ̀ mẹ́ta ní kó wá gbẹ́bọ tó fẹ́ mẹ́ra lẹ̀ ṣé kò wọ́n ṣe é ṣe mí lóore ó wà ókè báwo. nǹkan kò ṣe é. ojúkan ẹ̀ pa ojúkan ẹ̀ rè. o ti ṣe kí ni ẹ ló tọ́ sí. àti sèǹtà fẹ́ẹ̀sì ara rẹ̀ yá àbí nǹkan ti ah! Ah! nǹkan ò ṣe é. bàbá ìkà ni o. ìkà jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ìlẹ̀ bí ṣe mí lóore ẹ̀ ní kó wá fẹ̀mí ẹlẹ́fẹ̀ẹ́ nìkan. ìbéèrè níta fẹ́ẹ̀sì ohun tó lọ. báyọ̀ jáde ṣé mo ti lóun ní jáde ntọ́ sẹ́yìn ọdún ti la ewúrẹ́ mi ewúrẹ́ tó ti bímọ ńlá tẹ̀tẹ̀ tó mọ wájú. wúrà ọ̀la wúrà ọ̀la. wúrà ọ̀la kò ntọ́ dọ́lẹ̀ yóò tún ra ewúrẹ́ tó ti bímọ láti mọ wájú. ẹ jọ ṣé ẹ̀ ń tó wá fẹ̀mí ẹlẹ̀ fún rè. àwọn ènìyàn ọ̀gá mi nìyẹn. bẹ́ẹ̀ni àṣejẹ lórùn ẹ̀jẹ̀ mà lágbára o. bàbá. ta ni ẹ. èmi wúrọ̀ ọ̀la ni. wúrà kí ló dé kí ló fẹ́. ẹ bàbá ẹ jọ ẹ bá mi wo aago níbẹ̀. kí jáde no five thirty láwọn náà. ẹ five thirty ah òwúrọ̀ lọ́jà ẹ jẹ́ tètè má lọ <laughs> àkóso ìlú láti dé gáràjì. kíni. fún kíni bó ti bó ibo ni tí mo là jì. lọ sí gáràjì. Ah, ṣé ṣé ṣé ìwọ ògbó aago ọwọ́ rẹ ni. aago márùn. Ah, ó mọ̀ wípé aago méjì òru lọ lù báyìí. àbó ah, ti ṣe máa ń ṣe ló lọ ń ṣe. Eh, eh, eh, ọ̀dọ́kùnlọ. oríire ò pé. ọgbà ọgbà ìtí ẹ. mo gbà. ìwọ gbà ìtí ẹ. mo gbà kí ló fẹ́ ṣe. ẹni tó o ti jáwèrè ni ẹni tó ṣe wí ẹ̀ lọ́jọ́ kìnnà náà ikú òjijì ló kú. igunugu tó ṣe àtọ́ká lórí ẹ̀ hmm. àkàlàmàgbò tó dúró mú ẹ̀kọ́ kúkú òjijì hmm. ó sì ya wèrè ni. bẹ́ẹ̀ni. kíni kíni. eléyìí. nígbà wọn kọ. Ah, o bá ti ma gbà o bá ti gbà. ẹ nígbà wọn kọ. sẹ́wọ̀n nìkan ni ó ṣe bẹ́ẹ̀ fún galegale rẹ̀ ń pọ̀ ní wa yìí. àyàwó ah, ló máa gbà yìí ó máa ń lọ. ó ti ń lọ ó ti ń ló báyìí. ẹ wọjà wọjà kẹ ah, kò da o eléyìí ò da o èyí tó ṣe da o. tí yi. dákunjọ tá a bá gbọmọ ẹ̀yìn ẹ̀ dákun tá a bá gbé e dé ilé ẹlẹ́wọ̀ òjò bó o láti sọ fún wọn pé ibo nìyàwó rẹ̀ wà gan. ibo nìyàwó ẹ wà á gbọmọ sílẹ̀ ẹlẹ́wọ̀ òjò ni ṣé bẹ́ẹ̀ ni kẹ́ni ò ní gbọ́ àfi tó bá gbọ́ lẹ́nu tiẹ̀ pà wà la yà ń wèrè bẹ́ẹ̀ ni. àmọ́ o kí ni kí làwọn ibo ló yà ń wèrè o. èmi mo yà ń wèrè ìwọ sí mi ń gbà tí mo nà ń kan àjọ yà ń ṣé mi lóore alábàjọ tí mo fi nífẹ̀ẹ́ dénúdénú aṣọ ọmọ bíbí inú mi ni ẹ́. Ah! Ah! Ah! wúrà ọlá báwo ló ṣe wá rìn gbogbo orin ẹ. ọ̀rọ̀ pọ̀ ń bọ̀. ṣe o wèrè ara rẹ dópin lónìí àlàáfíà sì dìbò ìkòkò tí ń bẹ lọ́wọ́ mi ìkòkò ajé ni omi ní ń bẹ nínú rẹ̀ àti òrùka ó mọ̀ ṣàdúrà sí ojoojúmọ́ ẹnikẹ́ni kò gbọdọ̀ rí ìkòkò yìí tí wọ́n máa tọwọ́ bọ́nú rẹ̀ ẹni tó bá dán wẹ̀wò yóò filẹ̀ ṣaṣọbora ni o ìwọ fúnra rẹ o ò ní dérò ayé o ò sì ní dérò ọ̀rọ̀. Ṣèmi. Kòkò kòkò ọmọ mi ọmọ mi ọmọ mi dà kí ló ṣe mí ọmọ mi. ẹ jọ níbi ta ló bá mi rán ọmọ mi ọmọ mi. ṣe é rojú ìjà ńlá sá ojú kan báyìí làmú máa ń wà tí ó sì fọ́gbà gbé gbogbo àwọn tí wọ́n ń ronú wípé bóyá ọ̀ṣẹ́ṣọ́ owó ni kò sóògùn owó o. béèyàn bá jẹ́ni tí ó ló lọ tó ṣe wípé kò sára tí ò lè fowó dá tọ́lẹ́sí tó tún léèkàn ẹ gbọ́ ó yẹ kó nítọ̀hún náà làwọ́ òòrè dáa kéèyàn mọ́ sóore oore téèyàn bá ṣe ògbé o ẹ sáà lójú ayé báyìí béèyàn bá sóore kò gbé o n tó kó bárábìnrin ọjọ́ èèyàn kan tó diwọ́ ó diwọ́ nígbà tó wá diwọ́ òun àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá kó sí gbogbo làásìgbò tó wà yìí nítorí pé ọlá wọn sí wọn àwọn wọn wá ń wádìí ọ̀rọ̀ rẹ̀ ìpè ẹja tọpinpin rẹ̀ níbo ló ti rówó ló fi jẹ́ wípé béèyàn bá ní ọ̀rọ̀ mẹ́wàá nínú méjì ni kò sọ fọ́rẹ̀ ọ̀rẹ́ náà dà ìwé kan pàápàá sọ̀rọ̀ ń pa rẹ̀ pé bọ́ọ̀rẹ̀ bá pọ̀ jù ó ní kú ní mọ́ mú wá àmọ́ kóun náà yóò ti fi lè kẹ́kọ̀ọ́ nísìnyí yóò fi kẹ́kọ̀ọ́ pé n téèyàn bá ní kọ́mọ́rò fún nìkan lòun ní o ẹjọ́ ó bun gbogbo èèyàn torí pé ó lè dá lọ́wọ́ òun náà lọ́la kó náà lè rẹ́ni tí ó sáré mọ́ àbẹ́rẹ́ àsọjẹ rẹ̀ tún lélẹ́yìí ọmọ rẹ̀ ni sóresóre kó máa sóore sí i orí bá pẹ́ títí a máa gbé yẹn. E. ẹ já sọ fún babaláwo tí bá ń dífá ká ní ó mọ̀ wulẹ̀ dífá mọ́ ká sọ fóníṣègùn tí bá ń ṣògùn ká ní ó mọ̀ wulẹ̀ ṣògùn mọ́ torí bẹ́ẹ̀ sùn bá joko tán èṣù ń lọ bó bá wo ewúrẹ́ kó wọ alápàtà bíi kó kú bó bá wo àgùntàn kó wọ alápàtà bíi kó rọrùn àrèmọ́bọ̀ béèyàn bá nọ́rọ̀ mẹ́wàá nílò ẹjọ́ sọ méjì kí mẹ́jọ ọmọ gbénu rẹ̀ léèyàn sì mọ́ dàbò orí dúró ní í ṣe ẹ̀sìn wo ọ̀pẹ̀lọpẹ̀ ẹ̀yìn o a ní kí ibà àmọ́kùnrin ẹ̀ sọ fún bọ́kùnrin ó bá sọ̀rọ̀ òfófó tó bá lè pààyàn èèyàn kì í ṣe òun lórí èpè yẹn wá lórí èké sí yín bí n bá jẹ́ èèyàn tó burú wọn kàn náà sí báyìí lójú lẹ́yìn tẹ́ bá lọ tán nígbà tẹ́ bá débẹ̀ yóò mọ̀ wá kò. ẹ má bínú sá. tí ó fi rí àbúrò mi ẹ má bínú. ẹyin wọn tẹ tètè mọ ẹyin ti lọ ti lọ. kò tí ì lè lọ kẹ mọ́rò pé bẹ́ẹ̀ ṣe rí lábàájú náà ni ẹ mọ̀ lọ ni torí lákọ̀ọ́kọ́ bó ṣe fò jáde o á padà ra ewúrẹ́ ó sì yẹ kó jọ́tún la ni ó lọ lé ìdí àlà mi ò ta